tóyìn tóyìn tóyìn ìṣètò yẹn ah, ah, àwọn eléyìí tẹ bá ń gbọ́ kò sí anything tí wọ́n lè sọ ẹ bó ṣe sọ fún wa ohun tó lọ ní <laughs> ẹ ṣe ṣe rí ká má pààrọ̀ tá a bá ní ká wò ká má pààrọ̀ o ah, àwọn lecturer wa mm, mm, kọ́lọ̀ ń ṣàánú wọn ni kí ló dé student ti ẹ̀ ń try àwọn bí Tóyìn ṣe ti gbà wá lámọ̀ràn pé student náà tó bá fèlì yìí sọ pé bóyá o ti fèlì láyé o aláwọn tó yẹ pé bó ti yẹ pé wọ́n fèlì gan-an failure yẹn jẹ́ kí wọ́n ṣe kí ni ó jẹ́ stepping stone fún wọn láti dé ibi ìṣe rere wọn torí pé wá fi lẹ́tírà kan fi ilẹ̀ wá torí ẹ̀ ó lọ pokùnso ah ọlọ́run má jẹ́ ká jẹ̀bi láyé ká tún jẹ̀bi lọ́run ẹ wo ọlọ́run bẹ lódùmarè yóò túbọ̀ máa ṣe kí ni dáàbò bo àwa student àwọn máa máa bá wa fi ẹ̀tù sí àwọn lecturer nínú débi pé wákọ̀ wò pé àwọn ọmọ ìjẹ́ kì í ṣe wọ́n jẹ́jẹ́ àdúrà ni mo gbà ó ètò Miliki Express ó ṣì ń tẹ̀ síwájú ẹ wọ ẹ ká lọ dáńsá ká lọ jó sí orin níní ọlá hmm. níní ọlá àti sars tó pe àkọlé ẹ̀ ní designer àwọn kan wá dis ee ó yá ẹ ká lọ dá sí àti à ń bọ̀. fún ní ká jẹ ránpẹ́ lẹ́nu àmọ́ òǹfà ọ̀fun báyìí kò jẹ́ bí kí n ṣe máa kí ni kí n ṣe máa tukọ̀ ètò yìí lọ nítorí pé ayọ̀ mi máa ń kún inú mi máa ń dùn pé mo wà lórí ètò Miliki Express. ah ẹ wo oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe ọlọ́kà ṣe o ní ẹ̀gúsí ṣe o ní ewédú ṣe o gbogbo ẹ̀ ṣẹ́ṣẹ́ gbogbo ẹ̀ gbogbo pátá ni mo dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ kú ìgbádùn ètò Miliki Express lórí tẹlifíṣàn Orísun bákan náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí a jọ parapọ̀ ṣe ètò ṣe nítorí pé láìsí àwọn kò sí àwa níbí láti orí olùdarí ètò yìí débi àwọn tí wọ́n ń gba ohun wa sílẹ̀ àtàwọn tí wọ́n ń pò pọ̀ pé ó yá kó lè dà kó lè dùn létí kí ẹ lè máa gbádùn wa pẹ̀lú àwọn orin tí à ń fún yín mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn pé ẹ kúṣẹ́ ẹ kú àtàárọ̀ àjọṣe wa báyìí láṣẹdùmarè kò ní bàjẹ́ ẹ máa wá gbàgbé polówó ọjà òun ni àgúnmọ̀wò ẹ sì nífẹ̀ẹ́ Bímbọ́ Badmus ẹ fẹ́ láti máa rí mi lórí ètò Miliki Express ẹ fẹ́ láti máa tiẹ̀ wo ètò Miliki Express fúnra rẹ̀ ẹ mọ̀ pé láìsí ẹ̀yin kò sí àwa láìsí àwa náà kò sí ẹ̀yìn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ wá polówó ọjà yín lórí tẹlifíṣàn Orísun yálà ẹ ń tajà ni àbówùn ìkẹ wá gẹ́gẹ́ bí àlejò pé ó yá o èmi fẹ́ wá sọ̀rọ̀ nípa ohun tí mò ń tà ni àbótẹ ló ń kọ́ tẹ́ ń ṣe àbáyẹ tẹ́ ń ṣe wọ pé ah ó yá Bímbọ́ ẹ tẹ́ bá ń gbọ́ abólóde fẹ̀ lójú èmi rè tẹ́ bá ń gbọ́ aróde dunú aróde yọ̀ èmi gangan náà ni ẹ pè wá síbi ayẹyẹ yín ẹ pè wá síbi apolówó ọjà yín. ẹ pè mí sórí zero eight zero eight two seven one seven five seven eight lẹ́ẹ̀kan sí zero eight zero eight two seven one seven five seven eight lórí facebook mi bimbo badmus madiva lórí instagram ẹ tẹ̀lé mi at official madiva ẹ mọ̀ pé orísun làgbà orísun lọ̀gá àwa ni bàbá orúkọ mi ò yí padà bimbo badmus madiva ni mo jẹ́ àwọn tó ń kan àwọn kan máa ń pè mí ní ojú oge àwọn tó ti mọ̀ wá láti ṣẹ̀bẹ̀rẹ̀ tó Miliki Express ọ̀nà ah ojú keke ló wá pùn èwo tún ni Madiva bẹ́ẹ̀ nítorí pé èmi náà nìkan náà ni Madiva sọ̀rọ̀sọ̀rọ̀ Bímbọ́lá akọrin bẹ́ẹ̀ ni tẹ́ bá ń gbọ́ akọrin bí ẹni jẹ̀kọ àwa náà ni obìnrin mẹ́ta fúnra tẹ́ bá ń gbọ́ Madiva Bímbọ́ ó ẹkùn bẹ́ẹ̀ ni Ọlọ́run dá mi ó rí mi kó tó dá mi ó dẹ̀ dá mi ti ẹ̀bùn oríṣiríṣi dánsákì rẹ̀ Elédùmarè kó tó di pé àwa ṣe kí ni akásì tó Miliki Express nílẹ̀ ẹ ká fi orin bá mi ibà wá sí Alhaji Wasiu Alabi Pasuma Wonder ká fi rí wọn ká fi ṣe ìlọ tó pé àkọlé ẹ̀ ní change tí wọ́n gbọ́ ṣẹ̀ṣẹ̀ rí fídíò lásán pọ́yọ̀rá ń lọ bóyá change change change change change káfíńrin ayọ̀ àti ìdùnnú pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ ó dì